orúkọ mi ni Ahmad Bailo eh, alias Sylvester àwọn tèmi máa ń pè mí ní Sylvester. bíbélì wí pé olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kọ́ dandan fún wa. mo fẹ́ kí n máa fọ abọ́ ẹ̀. ọkàn mi ìṣẹ́ ni sórí mo ṣe ronú ọ̀rọ̀ ẹ báyìí ṣe ló dàbí ẹni pé kò wà lẹ́gbẹ̀ẹ́ mi feel your touch ṣé ìwọ ò tiẹ̀ mọ̀ ni pé tó bá love ọkùnrin o gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé ó love òun torí àwọn ọkùnrin tó ń wo yẹn wọn láǹkúrì wọn ò fàpọ̀nlé ọmọ lẹ́lẹ̀ ni wọn tó bá gbé wọn sórí bed wọn máa jábọ́. ìwọ lè gbà obìnrin ó dà mí ò tọ̀ sí ẹlẹ́nu bí wọ́n ṣe wà. kí n lanú lẹ́wà. mi ò wá responsible mo useless right. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. gbọ́gbẹ́ tíyàwó ẹ bá important sí ẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ wàá kọ́kọ́ jù lọ síbi iṣẹ́ ẹ láàárọ̀ tó bá wá ń darí bọ̀ ńrọ̀lẹ́ ó lè yá kó kí kẹjọ ṣeré díẹ̀ kó wá padà lọ sílé tiẹ̀ kó lọ fara nísinmi. sórí ilá tó dánrú ẹ̀wò tó lóun fẹ́ dupò àgbà ilá yẹn kó ikàn tó fẹ́ dupò arẹwà ó gbẹ̀wò ẹ̀jẹ̀ sórí mo ti lọ́wọ́ tó ń wò yẹn ẹran àgbà ni tí ọmọdé ẹ bá jẹ́ awọyin